رزقا واسعا أو رزقا طيبا وعملا متقبلا ọlọ́mọ ṣàgbà bẹ́ẹ̀ ọlọ́mọ a rí i pé lórí ibi tá a ti dúró lórí kí sọ̀sọ̀ alukur'an gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣàlàyé fún wa yìí pé ìtàn alukur'an ó jẹ́ ìtàn kan eléyìí tí èèyàn bá tiẹ̀ wò pé ah báwo ni mo ṣe fẹ́ mọ̀ nípa àwọn nǹkan tó lọ oríṣiríṣi ọ̀pọ̀ àwọn èèyàn náà máa fẹ́ pàtàn pé ní jọ̀hún jọ̀hún ẹ̀rí àwọn èèyàn kan gbé kalẹ̀ náà ni pé ní jọ̀hún jọ̀hún so nígbà tí àwọn bàbá kan ẹ tó bá fẹ́ pàtàn ẹ wọ́n ní nígbà tí lámúrúdu àti kinní kan wọ́n ní àwọn èdè yorùbá mọ́kà láti wá so subhanallah ẹ wá wo pé mọ́kà nàìjíríà ilẹ̀ yorùbá bó ló ṣe ìtàn àwọn ẹ̀dẹ̀ ń pa wọ́n dẹ̀ ń kọ́ kalẹ̀ tòtòrí ẹ̀ àwa rò pé subhanallah ọ̀pọ̀lọpọ̀ yẹn náà ló fẹ́ pàtàn rẹ̀ tó bó tiẹ̀ jẹ́ pé òye ìmọ̀ ìtọ́sọ́nà ń bẹ pẹ̀lú kíni pẹ̀lú ìtàn ló fi ní fáksọsọlẹ kọsọsọ làálàhùn yẹtàfàkẹrù ẹ pàtàn fáwọn èèyàn ká wo bó làwọn tàná ṣe rí kí ló mú wọn là ẹ pàtàn fáwọn èèyàn ká wo kí làwọn òye kí ni àlépa bá tí wọn lè là lépa bá àwọn tí parun dé bá àwọn tọrọ wọn já tó já yẹn kí ló kí ló jẹ kí wọn já ìyẹn ni pé látara tefkir ìtàn máa ń jẹ́ kéèyàn ò lè ronú ìyẹn ò rórí látara káfílẹ̀ mọ bóun ni àwọn tó lọ lánàá ṣe rí báwo ni wọ́n ṣe lépa báànú ọlọ́run àwọn báànú ọlọ́run bá lékẹ́ láṣẹ lépa báwọn. ìyẹn ló fà á tó jẹ́ wípé gbogbo ìtàn alukoran ó tó ń táwọn èèyàn lè jòkó sí ìyẹn láfírí àfa wa alhafidh ibn kathir rahimahullahu ta'ala rahmatan wasi'a ni wọ́n fi ṣe tíra tí wọ́n pè ní kíṣọ́ọ̀ṣì alukoran odidi tíra kan ọ̀pọ̀lọpọ̀ àwọn afá mi náà láwọn wọ́n ní àwọn hadith tí wọ́n kójọ lórí kíṣọ́ọ̀ṣì alukoran kẹ́bà fi lè àwọn olùmọ̀ tó ṣáájú wọ́n ṣiṣẹ́ gan lórí alukoran wọ́n mọ ìtàn tí ń bẹ nínú alukoran láti lè dópin kátó wá sọ pé particularly tó ní ṣe pẹ̀lú àwọn ànábì ọlọ́run nínú tà ànábì ọlọ́run eléyìí tá yàn nàná lọ́dún tòní lọ́dún tí ramadan ti ẹgbẹ̀rún ọdún kọgọ́rùn ọdún mẹ́rin ogójì lé méje ìyẹn ní ramadan fourteen forty seven eléyìí tá wà lórí ẹ̀ ó ní tà ànábì dawud alayhisalaam àti suleiman ọmọ ẹ̀ torí pé ẹ má jẹ́ ká gbàgbé pé bá a ṣe ṣàlàyé fún wa ànábì dawud alayhisalaam ọlọ́ọ̀ba Allah subhanahu ta'ala ó ṣe ní ọba ó dẹ̀ tún ṣe lánàbì ọlọ́run so bet alukurani ò sọ fún wa pé ọmọ mélòó ni dawud àbí torí pé àwọn kankan wà tá à nídìí àti máa ṣèwádìí ẹ̀ pé mélòó lọmọ rẹ̀ gangan elmu bìí la yanfa wàlìjáàlù bìí la yadurr kéyìn ó mọ ẹni kí ló fẹ́ mú bẹ̀ ẹ wò bàtà ń sọ̀rọ̀ àwọn asahabil káf nígbà tá ń pàtà àwọn asahabil káf fún wa àwọn kan fẹ́ wò pé àwọn fẹ́ mú ọkọ̀ wọn kí ló fẹ́ fọ́pọ̀ àwọn asahabil káf ṣe ntọ́ba adẹ́dà fẹ́ ká mọ̀ ló sọ fún wa èyí tó lè wúlò fún wa ẹ̀gẹ́ ló ṣe kí ni ló sọ fún wa ẹ kí kọ̀ yá ànábì Musa ó kọ̀ọ̀kan la pè é rárá irú gbàgbọ́ wo irú sisi wo irú wàsí wo lànàbì ìyá ànàbì Musa ló ṣe kí ni ló ṣe tọ́ba dẹ́dà fẹ́ ká mọ́ nìyẹn ìyẹn ló fà tó jẹ́ wípé lọ́pọ̀lọpọ̀ gbà èyí tó bá pa fún wa lórí ẹ̀ àbẹ́yìí tá ànàbì ṣàlàyé fún wa pé bó ṣe rí gangan nìyẹn pẹ̀lú ẹ̀rí tó fìdí múlẹ̀ ẹ̀gbà wa tó lálàáfíà dọ́dọ̀ ànábì wa Muhammad òun láṣẹ kí ni òun láàdùn lórí ẹ̀. wa ma atakumu rasul fakhudhu tó bá ti mú wá fún yín ni ẹ ẹ fi yòókù lẹ́lẹ̀ tuntun ìyẹn túmọ̀ sí wípé Allah gbogbo ń tá bùkátà sí nípa àwọn ànábì ọlọ́run tó lọ gbogbo ẹ̀ ló sọ ara rẹ̀ náà ni pé ńgbà tó parí ìtàn ànábì Dawud a pé kò sọ bó lànábì Dawud àṣẹ kúrò láyé pẹ̀lú ìyọ̀ndọ́ba Allah subhanahu ó sì sọ fún wa nínú bó ni Suleiman ṣe kúrò láyé nítorí ìdí pàtàkì tó jẹ́ pé òní ẹ wá wo bó ló ṣe gbé nínú suratul anbiya ó jẹ́ kó yé wa pé àti suleiman àti dawud àwọn méjèèjì lọ lálásìkò kan náà lójú sọ wípé wàfàhámnà ha suleiman wàkúlán àtẹ̀yìnà hukman wa ilman onígbà táwọn méjèèjì ìfìyàkùmẹ́ni fìlás ìdínàfàṣàtì fi ìgánamọ̀lẹ́kọ́min wàkúnnà lẹ́ọ̀kùnmẹ́hìn ṣáhìdín fáfà àmìnà a suleiman nígbà táwọn méjèèjì tí wọ́n ń dájọ́ lórí kíni ẹni tẹ́ran jẹko rẹ̀ ẹ rí i pé àwọn méjèèjì ìyẹn túmọ̀ sí wípé lójú ayé ànábì Dawud lọ́ba adẹ́dà ti ṣe Suleiman ní kíni lànàbì ọlọ́run tó ìyẹn clear kó ẹ jẹ́ ká wá padà a rí pé Allah subhanahu wa ta'ala nínú oore tí mo ń ṣe fẹ́rú òun náà ni wípé kó bu kó sànàbì ọlọ́run lànàbì ọlọ́run kó tún wá sọmọ rẹ̀ náà ní kíni ànàbì ọlọ́run orí rẹ̀ dẹ̀kọ́ ló ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ látòrí ànàbì wo ànàbì Ibrahim alayhi salam anabi ibrahim alex orí rẹ̀ lọ́mọ ti já anabi ọlọ́run àwọn anabi tó ṣáájú rẹ tó gbajúmọ̀ dáadáa bí anabi nuh ọba dada ò sọ pé ọmọ rẹ anabi ọlọ́run ni wọn ó yẹ wa àmọ́ bàbá wọn àgbà tó bí gbogbo wa láyé òun là anabi adama látara rẹ̀ ní gbogbo àwọn anabi ọlọrun ti wá ọmọ ọmọ anabi adama òun anabi idris láàrin kó jìn kì í ṣe pé direct kéèyàn ò bímọ lójú rẹ̀ báyìí kó sì jẹ́ pé ọmọ rẹ̀ ó jẹ́ ànábì ọlọ́run orí ànábì Ibrahim ló ti bẹ̀rẹ̀ ló jẹ́ ká ànábì Ibrahim kọba adẹ́là fún fún wa nílàbárì nípa rẹ̀ pé ó ní alhamdulillah ọpẹ́ ni fọlọ́m alladhi wa abali alali kibari Ismail wa Ishaqa ó ní mo dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala tó bùn mí lọ́gbà tó bùn mí ní àgbà ó bùn mí pẹ̀lú àgbà ó bùn mí ní kíni o Ismail wa Ishaqa ó bùn mí ní Ismaila láti jẹ́ ànábì ọlọ́run wa Ishaq àwọn méjèèjì sí lára ìdúró alukurani pé ànábì ọlọ́run ni wọ́n ṣe so irú bẹ́ẹ̀ náà ló ṣe ọba adẹ́dà ṣe fúta ní ànábì wa Dawud alayhi salam ló ti sọ wípé wà á. torí àánú ọlọ́run oore àtìfẹ́ tó nífẹ̀ẹ́ sí ànábì Dawud ó ṣe kí ni ó bùn ní Suleiman ni'ma al àwọn olùmọ́ni ni'ma al-abdu al-abdu huna yahudu ila ẹni tọ́ba adẹ́dà tí ń bàbàrà rẹ̀ yẹn ẹni tí ń gírí màmá rẹ̀ yẹn anabi suleiman nìkẹ́ ni'mal abdu madalla ọmọ tí suleiman jẹ́ ó wà ní nàáwù àwùwà torí pé tá a bá wo àyà yẹn dáadáa àyà yẹn lẹ́yìn ìgbà tó parí ọ̀rọ̀ ìdájọ́ suleiman ìdájọ́ dáwúdà tán ló fọ àyà yẹn tẹ̀lé nígbà tó parí ọ̀rọ̀ ìtàn tá à ń sọ bọ̀ lánàá ní sùràtù sọ́ọ̀dà tó bá tẹ̀lé wa lẹ́yìn ìgbà yẹn ló fi ní wàhábìnà lẹ́yìn ìgbà yẹn pé pẹ̀lú bó ṣe tó náà ẹni wa ni àwa láàbù ní Suleiman alayhi salam láti mìíràn jẹ́ ọmọ láti jẹ́ ìtutù ojú tábà wá kúrò ń bẹ̀ á rí i pé anabi Suleiman alayhi salam ńgbà tọ́lọ̀ ń bò bàbá rẹ̀ Dawud alayhi salam tọ́lọ̀ ń bò ní kíni ní Suleiman táwọn méjèèjì jẹ́ ọba àti kíni àtànàbí ọlọ́run tó túmọ̀ sí pé Suleiman alayhi salam ó bá ọlá nílé ni ó jogún ìjà ànábì ọlọ́run ó sì jogún kíni ọba lọ́ba Allah subhanahu wa ta'ala ń sọ fún wa ní suratu an-namli. wa laqad atayna Dawuda wa Sulaymana ilma wa qala alhamdulillahi alladhi faddalana ala Allah subhanahu wa ta'ala ní suratu an-namli àyà ẹlẹ́ẹ̀kọ́ Allah ní pàápàá àtẹ̀yìnà àwa la fún nùnù yẹn nùnù tààzìm ni pé òun ọlọ́run ló ń ṣe bẹ́ẹ̀ fún dáúdà òun fún wọn ní ìmọ̀ eléyìí tí ò fún ọ̀pọ̀ nú àwọn èèyàn ṣáájú wọn tó ti aláàmọ yẹn ó ní ìmọ̀ tí ọba aláàfin mọ dáúdà wà lẹ́mìnà òsànà àtẹnulẹ̀bù ṣe làkún inú mọ̀kan nìyẹn nínú mọ̀tọ́ba dẹ́dà fún òun náà ní ilmu zabur ìmọ̀ tọ́ba dẹ́dà fi máa ka tí máa fi ka zabura dáwúdà tí àwọn ẹyẹ fi máa ṣe kí ni tọ́ba fi tẹ́tí gbọ́. Na'am. Wa Àwọn méjèèjì kọ́ọ́lá ibi tọ́lá yẹn dé tí mọ̀ yẹn dé tọ́lọ̀ fún wọn àwọn méjèèjì lè sọ gbólóhùn yìí pé kọ́ọ́lá alhamdulillah a jẹ́ wípé èmi àtẹ̀yìn náà tá a bá rí orí tọ́lọ̀ bàálà ṣe fún wa kí ló yẹ ká ṣe alhamdulillah sòtó túmọ̀ sí pé abdul dua èyí tó lọ́lá jù nínú àdúrà tẹ́rù máa ṣe òun náà ni kí ni kẹlìmọ̀tò alhamdu kéèyàn sọ pé alhamdulillah ala kulli halim alhamdulillah alladhi bi ni'matihi tatimmu salihat tó nínú àdúrà tó dáa nìyẹn tó túmọ̀ sí pé àwọn méjèèjì dá padà fáwọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí oore tọ́lọ̀ ń ṣe àwọn. alladhi faddalana ala kẹfì. ọlọ́run bá aláà tó fáwọn lọ́lá ó gbà wọ́n lọ́lá àlákẹ̀sí rímínì ìbàdìyí lórí ọ̀pọ̀lọpọ̀ nù àwọn ẹrú rẹ̀ tó jẹ́ múmìnì. tó túmọ̀ sí pé ń bẹ́nu àwọn ànábì ọlọ́run tó jẹ́ wípé ànábì nìkan ni wọ́n òjíṣẹ́ nìkan ni wọ́n wọ́n ètò ṣe kíni wọ́n ìsọba. ìyẹn ọ̀tọ̀ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì á torí pé wọ́n ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn wọn tẹ́jọ́ lùgbàgbọ́ òdodo tọ́lọ́run fi wá tí wọ́n jẹ ọba lé wọn lórí lójú sọ pé àlá kẹsí rí mímí ìbàdí lórí èyí tó pọ̀ nínú àwọn ẹrúsìn ọlọ́run tán jẹ́lúgbàgbọ́ òdodo tó túmọ̀ sí wípé tí wọ́n ń dúpẹ́ lórí ẹ̀ ọlá ọlọ́run ni kì í sọlá tí wọ́n dá ṣe fúnra wọn. wàwárìsà suleiman dawud aleyhisselam allah subhanahu wa ta'ala ó ní ẹ má jẹ́ kó jẹ́ tuntun sí yín o ẹ sì má jẹ́ bá wa lójijì o tó ti yé suleiman aleyhisselam ọlọ́run ni kó jogún bàbá rẹ̀ Ojo, so gbogbo alámọ bí dáwùdà ṣe come across ọlá ìyẹn ni pé òun jagun bí òun lálẹ́ ní ajagun bàdé <laughs> nígbà tó pa jálúta tó ti yé tó pa kíni tó pa jálúta títọ́ lúta sọ fún wípé gbogbo ẹni tí ó bá ṣe kíni o tó bá pa jálúta òun fọmọ obìnrin fún òun sì fún ní nísfù mólíkì yìí àbó òun fi jọba lẹ́yìn òun bẹ́ẹ̀ ìyẹn bẹ́ẹ̀ Suleiman ò jagun tiẹ̀ kí lòun ṣe wárìsà àbáwò ó jogun bàbá ẹ̀ ọ̀tọ̀ nìyẹn àwọn olùmọ̀wá ní wárìsà Suleiman Daoud anabi Suleiman aleyhisselam ó jogun bàbá rẹ̀ Daoud aleyhisselam àwa rí i pé ogún tó jẹ yẹn wárìsà kì í ṣe ogún owó kì í ṣe pé bówó ńlé wọ́n ní wárìsà yẹn mííràsù ogún tó jẹ ogún ìjà nàbí Ọlọ́run ni torí wípé a rí pé anabi Zakariya alayhi salam nígbà tó ń náwó tọrọ ọmọ gẹ́gẹ́ bí ìṣesí àwọn anabi Ọlọ́run ó ní rọbì abili min ladunka zuriyatan rọbì abili min ladunka waliyan ọlọ́bùnmi látọ̀dọ̀ rẹ waliyan alárìnṣẹ́ ọmọ ó wá ní yẹ̀rìtù ní ọmọ àlìyá ẹni tí ó jogún ìjà ànábì ọlọ́run tí ń bọ̀ láti inú ìdílé Yakub torí pé ànábì wa ìkẹ́ àtọ̀lọ́lọ́run kò máa bá ó ní nánú máṣọ àbíyá àdìsẹ̀ ó láwọn táwọn já ànábì ọlọ́run tó ti yé làánú wọn yìí jogún àwọn owó táwọn fi olówó kan tí ọmọ kan lè jogún gbogbo ọlọ́run bá kọ sàárà ni torí ẹ̀ ló fàgbà n kò ti sọ̀rọ̀ yẹn fáwọn sọ̀hábà wọn àti ẹ̀rọ ní pé ẹja pín ogún anabi wa muhammed eléyìí tó ṣe ní léèmọ̀ ni wípé níjọ́ kan abu hurayra abdulrahman masakar radiyallahu anhu wàlúmọ̀ sàbáyọ́nù sí ó fọ́pọ́lọ́ àwọn èèyàn ṣeré púpọ̀ ní medina ìyẹn ni pé ó pè wọ́n padà pé ó pọ́lọ́ wọn tó sí ẹ wá wọ́n ló wọnú ọjà òkàṣà lọ ló bá ní tààlà yàrá sùúk ó ní ẹ̀yìn ọjà ẹ máa bọ̀ ìnà tẹ́ríkà muhammed aw miras nabi yuksam fil masjid ó ní ẹ máa bọ̀ ogún ànábì wọn ti ń pinnu mọ́sálásí gbogbo àwọn <laughs> ọ̀rọ̀jà bá dìde náà bá tẹ̀lé pé a ọlọ́run ṣeun lójú ayé rẹ̀ gẹ́gẹ́ kò sí tí ì fún àìkí àtọ̀lọ́ ọlọ́run kò máa bá ká tó wá sọ pé ogun rẹ̀ gbogbo àná làwọn ṣe kíni làwọn lẹ́tọ̀ọ́ sí nígbà tí wọ́n dàgìrì wọ mọ́sálásí tí wọ́n bá ní pé wọ́n bá wọn tí wọ́n jòkó ní halqa halqa wọ́n jòkó ní rìbìtì táwọn yẹn jòkó wọ́n bá wọn kan tí wọ́n ka hadith wọn bá nǹkan tó ń ka Quran wọn bá nǹkan tó ń ka fíkì wọn ni ah, eré Abdulrahman ìwé wa lọ ṣe yìí ó ní àádá mìíràn sọ̀rọ̀ sọ̀rọ̀ ogun tá nàbí Ọlọ́run ṣe kí ni tó fi lẹ́yìn tó ibẹ̀ láti mọ̀ yìí pé ogun tí Suleiman alayhi salam jẹ kì í ṣogun owó bẹ̀tẹ̀ ogun kí ni ìjà nàbí Ọlọ́run ìyẹn ni pé ó jẹ ogun ìjà nàbí Ọlọ́run àti ìjẹ́ olùdájọ́ àti ìníkàpá lórí àwọn wo lórí àwọn ẹ̀dá tó pọ̀ pàtàkì jùlọ ọba Allah subhanahu wa ta'ala ó jogún ìjà nàbí ọlọ́run látọ̀dọ̀ bàbẹ́ alẹ́ ìwà alànàbí yìnyínà afdal salam na'am. وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل هذا لهو الفضل wọ́kọ́ọ̀là nígbà tí anabi suleiman tó dàgbà tó dà anabi ọlọ́ntàn tó ti yé òun fúnra rẹ̀ ló sọ pé yá ayò anasu ẹ̀yin èèyàn wá ń bí. tó túmọ̀ sí pé anasu hona làyà ni anasu ins kì í ṣe èèyàn nìkan tó fi dórí kí ni àwọn àlùjànnú wà pẹ̀lú wọn. ó wá ní yá ayò anasu ẹ wá olébùnà mẹ́ntì kọ̀tẹ́yì ọlọ́ọ̀ba dẹ́dà ó fi mọ òun tí ẹyẹ bá ń sọ̀rọ̀ tó ń pariwo gbogbo wa rò pé bóyá ẹyẹ sì máa ń sọ̀rọ̀ asọ́ọ̀tùhù ohun rẹ̀ wọ̀sọ̀rá tí máa ń ké anabi suleiman ṣe kí ni o máa ti ń sọ. olimina mẹ́ntì ma lógàtì tẹ̀yì èdè ẹyẹ ọlọ́run fi máa tó túmọ̀ sí pé òun kọ́ ni òun ò kọ́ o wọ́n kọ́ yẹn o olimina wọ́n máa fi ni. torí pé kòsùsìyàtì yìí nínú àwọn àṣàyàn rẹ̀ tọ́lọ́ba aláàfúta ni tó fún ànábì wa àṣùwọ̀n tabarí yẹn kan tó lóun wá gbọ́n tẹ́yẹ ń sọ adìẹ kan wọ́n ṣe aláwọ̀ akúbarú ẹ̀ máa kírun subhanallah kéèyàn ó sọ̀rọ̀ dáadáa pẹ̀lú àwọn ìṣesí bẹ́ẹ̀ kí Allah subhanahu wa ta'ala kó jọ kó ṣàánú fún wa. wa utina min kulli shay ó ní kí ìwà tó ṣe yẹn nìkan ní yìí gbólóyìn làwọn olùmọ̀ sọ fún wa pé kì í ṣe ohun ẹyẹ nìkan ní máa gbọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ nínú ọlá àti gbogbo èdè táwọn ẹranko sọ pátápátá ló gbọ́ min kulli shay. so ọba adada fáwọn ní ọ̀pọ̀ nínú àwọn táwọn èèyàn fi ń sọlá min kulli shay ìyẹn ni pé ó fún un lọ́mọ ogun nínú èèyàn ó fún un lọ́mọ ogun nínú àlìjẹ̀nu ó fún un lọ́mọ ogun nínú ẹyẹ min kulli shay gbogbo téèyàn fi sọlá lọ́lọ́run fáwọn. bàbá hamnaha كلا آتينا حكما وعلما وسخرنا مع داود الجبال يسبحن والطير وكنا فاعلين ولسليمان الريح عاصفة تجري بأمره إلى الأرض التي باركنا فيها ara wà wù tí náà mi ń kó lè ṣe yìí tó nínú gbogbo téèyàn fi sọ láṣẹ téèyàn fi lọ láàyè gbogbo ẹ lọlọ́ọ̀bá dẹ́dà fún ànábì Sulaiman torí ẹ lọ́pọ̀lọpọ̀ ọgbà tá a bá rí i a rí nígbẹ̀yìn àyà tá a padà lọ tá a ti kúrò wá síbi tá a wà yìí nínú súràtù Namli nínú súràtù Sọ́d nígbà tá ànábì Sulaiman parí àwọn àdánwò tọ́lọ̀ ní kó bá pàdé tó ti yé nígbà tí ó tọrọ ọlá ọlá tó tọrọ àmọ̀pọ̀ láyẹ̀ tóbi pọ̀ ló fi ní kọ́ọ́lá rọ́bì gífìrìlì wàbí wàbìlì múlíkàlá yambagi lè áhàdì mímbàdì. rọ́bì gífìrìlì ọlọ́run foríjì mi wàbìlì wàbùnmi ọlá kan láyàmbági ilẹ̀ ahadi mìbàdì ọlá tó jẹ́ pé ẹ̀dá kan lẹ́yìn mi kò ní lè tọrọ orú ẹ̀. wọ́n fi sọ wọ́n là nàbí wa Muhammad kí àtọ̀lọ́ kó máa bá tó bá fẹ́ relate pẹ̀lú àwọn àlìjẹ̀nu ìyẹn ni pé tó bá fẹ́ dára fún wọn ó fẹ́ ó fẹ́ ṣe bákan wọn kọjá àlà gẹ́gẹ́ bí ó ṣe mú àlìjẹ̀nu kan nínú mẹ́sìlì tá à ń bọ̀ ńbẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ à ń bọ̀ ńbẹ̀ dáadáa so tó bá fẹ́ hook ẹ̀ njọ́ tó fẹ́ mú kalẹ̀ báyìí ó ní zakartu da'wata akhi Suleiman ó ní mo rántí ọlá ìyá mi Suleiman tọrọ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni mi ò bá so ẹ́ mọ́pọ̀ mẹ́sìlì mi ìbá jẹ́ káwọn ọmọdé ó dé láàárọ̀ kan máa fi ẹ ṣeré. tó túmọ̀ sí pé ọba adẹ́dà ti gbàdúrà yẹn pé filẹ̀ lẹ̀ kàn jíṣẹ́ fáwọn àlùjànnú ń tiẹ̀ mọ́ lò wọ́n. so ìlàáfin ni pé anabiwa Muhammad ike àtọkọ ló àlùjànnú lílò kìí ṣe lílò bí táwọn tèèyàn tò ní o à ń bọ̀ ń bẹ̀ o. torí pé nínú tá a fẹ́ mẹ́nubà nínú ọ̀rọ̀ anabi Suleiman ọ̀rọ̀ tó pọ̀ ni o. kọ́lọ́ọ̀bà àlekẹ́ ọlọ́gbà wa láàyè kó dẹ̀ fún wa lókun ẹ̀mí àti ìgbàgbọ́ àti ìmọ̀ látọ̀dọ̀ rẹ̀ àti tí ó ṣe wá láǹfààní. torí pé tá a bá lọ wo ọ̀rọ̀ anábì Suleiman a rí i pé ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ tó pọ̀ ni lákọ̀ọ́kọ́ a sọ̀tàn Suleiman pẹ̀lú namli àwúrèbe eléyìí tá à ń bọ̀ bẹ́ẹ̀ sìn a sọ̀tàn anábì Suleiman ń tó ní í ṣe pẹ̀lú udihuda ẹ̀yẹ udihuda ó yá a sọ̀tàn anábì Suleiman pẹ̀lú malikati sábàì obìnrin tó jẹ́ ọba sábàì ó ti lẹ́gbẹ̀ẹ́ yamẹ ọ̀kan nìyẹn ó di mẹ́ta eléyìí tó wá pọ̀ jù nínú rẹ̀ òun là wà sọ́tà anabi suleiman mọ́ àlìjìn pẹ̀lú àwọn wo àwọn àlìjànú mọ́ a wípé lóòótọ́ làwọn àlìjànú bá a ṣe lóòótọ́ làwọn àlìjànú pọ̀ ní mọ́míláka rẹ̀ lóòótọ́ làwọn àlìjànú tẹ̀lé wọ́n sì gbà fún àmọ́ ìgbà fún wọn yẹn gbogbo ẹ̀ pátápátá ọlọ́run rán ànábì wa muhammed ìkẹ́ àtọ̀lọ́ ọlọ́run kò máa bá ó rán sẹ́yìn àtàlìjànú láti jíṣẹ́ fún wọn ni. ó dẹ̀ jíṣẹ́ fún wọn tán kálukú padà sáàyè rẹ̀ pàtàkì jùlọ àwọn àlìjẹnu wọ́n dẹ̀ ń jíṣẹ́ yẹn lọ eléyìí tá padà mọ mẹ́nu bàtà bá débẹ̀ àmọ́ ti Suleiman yàtọ̀ òun lò wọ́n tiẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run bá aláṣẹ wá nínú Suratul Anbiya. eléyìí fáwọn yìí o ni ọlá kan tó hàn tí ò ṣe fi pamọ́ ọlá yẹn pọ̀ tí ò ṣe kí ni kò ṣe fi pamọ́ kò ṣe dasọ̀bò ọlá kan ni ìyẹn túmọ̀ pé tí tó bá fẹ́ sọlá fún yàn tó ti ó kọjá ọlá pẹ́ mẹ́jà àwọn èèyàn mọ̀ tọ́lá yẹn bá débì kan ọlá yẹn gan èèyàn ó àwọn èèyàn ó padà mọ̀ pé ọlá yẹn ò sì fọwọ́ bò abẹ́ ọlá tí ó jọ lẹ́sìn ọlá tẹ́yìn ó fi ráàánú ọba mọ́sàdáwà náà ọlá ìpè méjì rẹ̀ ọlọ́run naam. wà ó ṣírọ ní súnlẹ́yìn máa ná jù ní ìjìnlẹ̀ ló fà á a rí pé Allah subhanahu wa ta'ala nínú ọlá tọ́lọ́run ní ṣẹ́fà nàbí Suleiman ó ní pé hushira li Suleiman ọlọ́run ló kójọ fún gẹ́bí lafdu olemna wọ́n fi mà wá hushira kì í sagbára rẹ̀ ló fi kó wọn jọ agbára ta ni allah lójó lo ushira kò sọ pé wàhásàrà suleimanu ní jin suleimanu kó àwọn àlùjànnú rárá o ushira li suleiman wọ́n kó jọ fún ta ló kó jọ fún. àwọn ọmọ ogun rẹ̀ tó túmọ̀ sí pé jagunjagun ni suleiman bíi bàbá rẹ̀ àwọn ọmọ ogun rẹ̀ ọmọ ogun rẹ̀ wá kó jọ nínú kíni o mínàlì jìnnìwálì ins nínú àlìjànú àti tani àti èèyàn. a lè rí béèrè kan bẹ́ẹ̀ yẹn wallahu a'lamu ọlọ́run bá lọ́ba àlekèlá tó nímọ̀ jù al-ilmu indala ó ní pé qaddamali jinn alal ins ọba adẹ́dàá tì síwájú àlìjànú ṣáájú kí ni o àwọn èèyàn wọ́n ní kí ló àwọn olùmọ́ni tó fà ní wípé ọmọ àlìjẹ̀nu dórí ilẹ̀ ṣáájú wa. Oye wọ́n ṣe kí ni wọ́n dórí ilẹ̀ ṣáájú wa wọ́n ní kílẹ̀ rí tá a fi mọ̀ pálíjọ̀nù dórí ilẹ̀ ṣáájú wa òun ló fàájọ́ tọ́lọ́ọ̀bá aláàdáàmù nẹ́bí ádámù alayhi salam tó ní inni ja'ilun fil ardi khalifa mo fẹ́ fi àrólé lélẹ̀ sórí ilẹ̀ tó ń tí àwọn màláìkà sọ ní pé ataj'alu fiha yufsidu fiha wa yasfiku dima wa nahnu nusabbihu bihamdika wa nuqaddisu solak ìyẹn túmọ̀ sí pé Allah subhanahu wa ta'ala ó jẹ́ kó yíwá àyà kan náà wà tọ́lọ́hún sọ fún ẹ pé òun ti dá àlìjànú ṣáájú ṣáájú àwọn èèyàn tíyẹn ò bá clear sí wa dáadáa tó tiẹ̀ a lè rí ìyẹn nígbà tọ́lọ́hún fẹ́ sọ pàtàkì tó torí ẹ̀ dá wa ó ní wa ma khalaqtul jinna wal insa illa liya'bud kí ló ṣe bẹ́ẹ̀ náà wà máa khalaqtuli jinna mi dáàlì jẹnu wà tẹkidimu lòun náà tẹkidimu làwọn làwọn yà jẹ ìtìsíwájú tó dáka àlìjẹnu yẹn tó túmọ̀ pé wọ́n dé ṣáájú wa. a rí i pé ara ẹ̀ ara ẹ̀ náà ní ike wà ìbílísù mínàlì jinni pàfàṣàkọ́ iblis ó ní bàbá ara rẹ̀ ní gbogbo àwọn àlìjẹnu ti jáde ìyẹn ló fà lójú ó lè fẹ́ tàn bàbá wa ádámà lójú ó sọ fún pé aláàdúlùkà aláṣájára tilẹ̀ kó lídi wa múlìkì ńlá yàbùlà ṣé ń júwèé fún ọ èmi mọ̀ ń pa àlìjẹ́ náà ìṣáájú rẹ̀ jẹ́ ń júwèé igi kan fún ẹ tó o bá lè jẹ́ tó ti yé ọmọ ẹgbẹ́gbẹ́rẹ́ ò ní kú ọlá rẹ̀ ò ní gbó gbogbo láti lọ́mọ̀ ni pé Allah subhanahu wa ta'ala ó ń sọ fún wa nu súrọ̀tù nàmìlì tá lọ́wọ́ yìí ó ní pé wàhú ṣírálì sùlẹ̀ìmánà jùlúdùú nẹ́lìjì níwàlì ins. a jẹ́ pé àwọn ọmọ ogun tó comprise pẹ̀lú suleiman níjọ́ yẹn mínàlì jin wàlì ins èèyàn àti kíni wàtọ́yì àti ẹyẹ. a rí i pé Allah subhanahu wa ta'ala nínú oore tọ́lọ̀ ń ṣe fún pé gbogbo tọ́lọ̀ ń dá tó yàtọ̀ sí wa ولقد كرمنا بني آدم حملناهم في البر وال a rí wípé àṣà alátagbà àṣà kan wà igu àwọn èèyàn máa fi dẹdẹ tó fi yé pé a jẹ́ pé lílò tí anabi suleiman lo alẹ́sọ̀tò tó lo àtọ́yì a jẹ́ pé ara ẹ̀ làwọn èèyàn ti rí pé ń bẹ́nu àwọn ẹyẹ kan tó ń lè wúlò fún yàn tó fi ní wà tọ́yìrì bó tiẹ̀ jẹ́ pé tẹ́yìrù ń bẹ̀ yẹn ó fi alifa láàmù sí àtọ́yìrù yá ni ìhùnà àlìhúdíwúdà. fàáhùn yúzàún wọ́n jẹ́ ẹ̀dá kan bá ṣe pọ̀ tó yẹn wọ́n ì jáde kó lábẹ́ àṣẹ rẹ̀. kẹfà ẹni ọmọ adẹ́dà kó wọn jọ fún wọn ì sì jáde kó lábẹ́ rẹ̀ yúzàún wọ́n máa ń tẹ̀lé àṣẹ rẹ̀. Hatta ata títí nígbà tí àwọn nígbà tí Suleiman àtàwọn ọmọ ogun rẹ̀ àtẹyẹ àti àtàlùjẹnu wọn ata títí ata ata ìdá ata wọn rìn lọ wọn ń lọ bẹ́ẹ̀ ata ìdá ata aláwádìí namli wọn wá dé wádìí namli kí ló fà á tí ọba adẹ́dà fi pè ní wádìí namli wọn ní pé súnmi àbẹ́ìtù namli wọ́n pè mí wá dí likẹ́sìrọ̀tì buyut torí pé wọ́n máa ń pọ̀ á rí i pé mi tí àwúrè mi bá wà ẹ rí i pé wọ́n pọ̀ ń bẹ̀ báyìí tí wọ́n bá sún wọn jáde wọ́n pọ̀ ń bẹ̀ ìyẹn túmọ̀ sí pé lọ́fàá ni wọ́n fi nígbà tí wọ́n dé agbègbè ojúsun àti ibi táwọn àwúrè mi kójọ sí. àtà kọ́ọ̀là. ادخلوا مساكن يحزنكم لا يحزنكم سليمان Allah subhanahu wa ta'ala ó fẹ́ jẹ́ ká kẹ́kọ̀ọ́ kan tó pọ̀ lára àwúrẹ́bẹ ìyẹn túmọ̀ sí wípé Allah subhanahu wa ta'ala á rí pé máa ń ti kọ́tẹ́ẹ̀l wà ó iná mi ń kó lè ṣe ara rẹ̀ náà ni pé ńgbà tó dé ojú ilé àwọn àwúrẹ́bẹ ó gbọ́ kọ́ látinamlátù námúlù ẹni tó jẹ́ námúlàtù ìyá àwọn àwúrẹ́bẹ wọn ó sọ pé yá ànám ó ní ẹ̀yin àwúrẹ́bẹ tó kù dékúlú masakinakum ẹ wọ ilé yín lọ ẹ wọ ilé lọ ẹ kúrò lórí ìta ẹ lọ torí pé kíni. torí wípé láyà tí mẹ́nàkún suleiman wájú ní òdùhù anábì suleiman àtàwọn ọmọ ogun rẹ̀ wọ́n ó tẹ̀yìn mọ́lẹ̀ hatọ́mà wọ́n ó tẹ̀yìn mọ́lẹ̀ wọn ò sì ní mọ̀ páwọn ṣe kíni páwọn ṣe nǹkan kan kò sì ní ṣẹ̀ṣẹ̀ fún wọn. tó lè fi lọ pé èèyàn ìrà kan mọ́lẹ̀ wọn mo ìrà mọ́lẹ̀ ha kọ́lọ́hún forí jìn ara o nígbà tó mọ̀ọ́mọ̀ ó ti yé wa yẹ ṣòro àwọn ní a lè rí ń bẹ̀yẹn ni ìnáyàtò alẹ́ àbìná ìhá ń tó bá lè mú àwúrèbe tó fi ń wà conscious tó fi ń ní feelings fáwọn ọmọ rẹ̀ kí ni ń sàwọn èèyàn kí ni ń ṣe àwọn bímọbímọ ànámúlátù ìyá àwúrèbe tó jábo a jẹ́ pé ojúṣe ìyá obìnrin tó jẹ́ èèyàn nínú ilé òun ni pé báwo ni ó ṣe safeguard ọmọ ẹ̀ tí ó kó wọn padà táwọn ọmọ yìí ò ní máa fọ́n kákàkiri ibi kò délé rí yẹn ṣe àfi tóun fún rẹ̀ bá fìdí ẹ̀ mọ́lé ká sọ pé àwúrèbe yẹn bá ń rìn lọ ni kò sẹ́ni tí ó pè wọ́n ó dọwọ́ gbogbo bímọbímọ lónìí ẹ̀jẹ̀ ajó jẹ́ mọ̀sùlùmí yẹ̀tìlẹ̀ wúlá ojúṣe wa àkọ́kọ́ fáwọn ọmọ wa ojúṣe wa àkọ́kọ́ òní bó la ó sì mú ọmọ wa bó la ọmọ wa ó sì la òun lójúṣe wa àkọ́kọ́ inayatul mar'a masuliyatul mar'a fi bayti zawjiha ó ní pé waqarna fi buyutikunna ẹ fi dí malé ẹ má máa jáde fokifoki ìyá tó lọ kánò lọ rajà ta lẹni tí ó mójútó ọmọ ẹ̀ ti ń kiri Dubai kiri ta lẹni tí ó mójútó ọmọ rẹ̀ wọ́kọ́rùnà fi buyú ti kúnnà àwúrẹ̀bẹ mójútó ọmọ rẹ̀ ó là wọ́n níbi ewu tó lè kó bá wọn ó dẹ̀ mójútó wọn. wàhùn láàyè ṣòro àwọn ò ní mọ̀ ìyẹn ni pé ó tún fún wọn lẹ́ excuse pé ẹ wá o n tó fẹ́ ṣe kì í ṣe pé wọ́n mọ̀ ọmọ o. tó túmọ̀ sí wípé ẹlòmíín náà tó fẹ́ wùwà tó kù díẹ̀ káàtó kì í ṣe pé yóò mọ̀ ọmọ. abẹ́ Allah subhanahu wa ta'ala kó jọ kó mọ̀ sáà mójútó wa tó jẹ́ wípé níbi tí a ti dúró lónìí ni torí àwọn ẹ̀bùn àtàwọn tó fẹ́ béèrè béèrè. a dúpẹ́ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala torí pé gbogbo àwọn tí ọlọ́run kọ́dà